bẹ́ni kò dogun wá dogun bẹ́ni kò dìjà á dìjà. bẹ́ni kò dogun wá dogun bẹ́ni kò dìjà wá dìjà. àjàmásálàmá kíkanjú lójú ogun lọ́jọ́ tó kún lọ́lẹ́ àwẹ̀. extra bullet extra bullet. do go adógún adógún bẹ́ni kò dìjà adìjà adìjà bẹ́ni kò dogun adógún adógún bẹ́ni kò dìjà àwọn adìjà adìjà àjàmásálámà kíkanjú lójú ogun lọ́jọ́ tó kún lálẹ́ àwẹ̀. extra bullet lóyúndó extra bullet lóyúndó extra bullet extra bullet. ayé ń go ojú ayé ń go ojú pọn kòkó má fò. <laughs> gbogbo ẹ̀ pátá la ti ṣe ẹ nà àbí ọṣẹ yẹn ṣàtì àti wẹ́nà ẹ gbogbo ẹ̀ pátá gbogbo ẹ̀ pátá la ti wẹ̀ sà ìtẹ́ni ká wẹ̀ sórí ìta mẹ́ta ẹ̀yìn ẹ̀ a ti ṣe yẹn ó kàn jẹ́ pé ṣe láwọn pípé inú wọn tí ìtọ́nà pé ó jẹ́ kán tọ́nà everything ṣì ń lọ slowly but nǹkan tí mo tún ṣàkíyèsí bọ̀bọ́ ẹ̀ ti ọ̀lọ́kẹ́ àbí ó ti unlock ẹ̀hẹ́n yìí tí a sọ pé block wa náà tẹ́lẹ̀ yẹn náà ti ó ti ó ti unlock. so ó dẹ̀ source? sọ steady pé òkè ká má wọlé pẹ́ mi ti máa set ẹ kò sí wàhálà máa máa jẹ́ kó máa yé bí wàá ṣe everything máa máa fi tó yín létí but that kind changes ti wà honestly ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ thank you very much. pàbí <laughs> ọmọ ọ̀tọ̀ ni kí èèyàn ṣiṣẹ́ fún yàn ọ̀tọ̀ ni kí èèyàn dúró tì yàn bàbá yẹn ṣiṣẹ́ fún ó tún dúró tì wá hmm. àwọn náà pè mí o ẹ nà wọ́n pè mí ah. wọ́n fi pé káwọn lè confam pé kí ni. ọmọ overjoyed orí mi i swear maga ti gbókà nìyẹn tẹka nìyẹn i swear. ó ti tẹ̀sán. ó ti sọ ó ti sọ. one thousand dollars eh? i swear i swear. ó tẹ̀ sójú ẹ̀. ṣé sùúrù ṣé sùúrù jẹ́ ká. ẹ̀wà máa ṣe rí ní abẹ́ ah, mi ò tí bìlífù. wait show me my secret mask legit ajé ọmọru ojúzẹ. wa wa wa check am na. mo i dey check am i dey check am come load dis car come load am first. check o. time no time no time no time. ah, ah kó bẹ́ẹ̀ lọ àfàjẹ́ bí táyà ṣiṣẹ́ lórí ẹ̀ fún tàn bóyá mi. ẹ pọ̀ ọmọ ah, ah. ọmọ this one legit o. Oh. ọmọ ìlà Hey. Hmm. Osiwe, oh, the joy is coming. For the joy is coming. The joy has come. Has come. Oh, hey. Ah. Ìwé la ní kọ́mọ ó lọ́ta wá o. dìde kó dolú ọmọ kó ṣoríire ooo. kọ́ jẹ́ fòkú mi ránṣẹ́ sílé. kọ́ má jẹ́ fòkú mi ránṣẹ́ sáwọn tó bí mi ooo. ìwé la kọ́mọ ó lọ kà ooo. wọn ò ní fi wá pa òbí. abiyamọ tó ń ṣiṣẹ́ ló máa ń lòrè ọmọ. bẹ́ẹ̀ni kò dogun wá dogun bẹ́ẹ̀ni kò dìjà á dìjà bẹ́ẹ̀ni kò dogun wá dogun. bẹ́ẹ̀ni kò ọbọ mo ga ọ wọn ní Buhari ni bàbá ọmọ yìí. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ wọn ló ní yàrá dùà ọmọ jẹ ọmọ jẹ fẹsọsì ó ṣe bọ́rí gan. wọn ná obi ẹni tẹ́wọ́ ó ti fara fọlọ́ òbílẹ̀ pé dájú gangan ni yàrá ju àbí buhari máa bá a. lójú sílẹ̀ ló ń gbójú sókè àlàyé wà wọ́n ju ẹ̀. number one. hey guys ọ̀rẹ́ tẹ́lẹ̀ṣẹ̀ bá ti lè ṣe ẹlẹ́ṣẹ̀ nǹkan. kò ní pẹ́ lórí kúlẹ̀ rárá. àbí kò mọ nǹkan tó ṣe kò mọ nǹkan tó ṣe. sọ̀rọ̀ àdúgbò lọ fà. o ti rí báyẹn. Ah, ẹ má máa nù ẹ má máa nù bóyá ẹ filẹ̀ ẹ filẹ̀ ṣé o ti rí báyẹn wípé o deserve kó kú o hmm. ah, dẹ̀ deserve pé kú lè rí ẹsẹ̀ àbí náà ẹ̀yin guys ẹ bá mi sùn ẹ bá mi táyé eh. bọ̀tẹ́ má ti pa pendulum time tí màá ṣe kí ni tí màá ronú nǹkan tí mo fẹ́ ṣe fún. till judgment day ó pọ̀ ó dùn. mo kí a máa ń bẹ sọ̀rọ̀. ó possible kẹ́ máa fún ní jíjẹ mm-hmm. ṣùgbọ́n fún ní mímu. Anthony Joshua wájẹ Williams ṣàgbàsókè wájẹ Adùn. extra bullet extra bullet. ta ló ń sọ̀rọ̀ ah níbo hello hello ọmọ yìí guys nígbà kan ló pè mí sí pé wọ́n ti mú small money ẹnìkan ló pè mí sí sí sẹ́ẹ̀ pé wọ́n ti mú small money sẹ́ẹ̀ wọ́n ní ṣe sùúrù ọlọ́pàá ló mú small money ní àbíta rẹ̀. adúgbò mu sẹ nígbà kan ló pè mí sí pé. mú fún wa já tó ń ṣe bí. pẹ̀lú ẹni ẹ̀nà àgbẹ̀ta ló ń ṣe jà ní pẹ̀lú ẹni ṣe sùúrù ṣe sùúrù. Ah, ah. nígbà kan pé o dẹ̀. bẹ̀rẹ̀ sọ fún nígbà yẹn. ẹlẹgbẹ́ ẹ má bínú jàre BTC ló ń sọ̀rọ̀ ta ló ń sọ̀rọ̀. láwọn bullet àwọn extra bullet. ọmọ small money extra bullet ó kò sọ fún mi ó ní extra bullet ló ń sọ àwọn tí wọ́n sún ọmọ rẹ̀. ọmọ tí wọ́n sún ọmọ rẹ̀. extra bullet. Oh, bàbá. extra bullet oh, extra bullet. ṣẹlẹ àwọn wèrè tí wọ́n àtàkì small mummy àwọn náà ló tún àtàkì wa mi tiẹ̀ mọ ibi tó ti ń bọ̀ from nowhere wọ́n kò dédé bọ́lẹ̀ pẹ̀lú bọ́ tí ó bá ṣe pa ọpẹ́ lọ pé eré ta mọ̀ ń sà àti bọ́ ọpẹ́ lọ pé ọlọ́run gbogbo alàbá kú ẹ ṣàmúyà àtà wá síbi tẹ́lẹ̀ àwọn gáàsì ti kú pẹ̀pẹ́. àwọn eré bàbá ìṣàánú wa bàbá ìṣàánú ẹgbàá wa. ẹ jọ ṣe é rí tí mo sọ fún yín mo máa ń sọ fún yín pé ẹ̀yin ọmọ yìí owó lè máa máa lé ẹni ilé agbára. níbi ẹni pé mo sọ fún yín lẹ́ẹ̀kan nígbà tẹ́ sọ fún mi pé wọ́n ti mú small money. ẹ ṣe dúró ná kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ò kí ń ṣe ẹyin tó ti sọ̀rọ̀ ìjọ yín náà kọ́ ìgbà tó gbé bá rówó ẹ máa lọ kílọ̀bù àbíbo lẹ máa ń lọ ẹ máa mú champirẹ́ẹ̀dì gbogbo ẹ̀ lẹ́ máa lò ẹ ní wọ́n ti pé ó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ jẹun tẹ́lẹ̀ ẹkùn yàtọ̀ sówó látijọ́ tẹ́ ẹ ti ń bẹ̀ mí iṣẹ́ kó tó di pé tún lè ní ṣe báyìí gbogbo tẹ́ máa ń sọ ni pé owó owó owó bàbá wọ́n ṣe máa sanwó wọ́n ṣe máa sanwó wọ́n ṣe mọ̀ pé mo ti sọ fún ìgbà kan rí mo ní tá a bá ń sáré owó ká máa sáré agbára tá a bá ń sáré owó ká máa sáré ká má kú torí tá a bá sáré ká má kú nígbà tí owó ọ̀hún bá dé tán ẹ̀mí wo la fẹ́ fi lò òun ló délẹ̀ yìí o ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ BTC sọ rí bọ́rọ̀ ṣe rí hmm, tọ́rọ̀ bá rí báyìí ó ní ẹ máa ń gbé ká kí ni pàtó ń tẹ ẹ ṣe fáwọn tó ń lé yín gan. ẹ wo bàbá ṣe rí question tẹ bèrè yẹn gangan mi ì mọ kókó kan tá a ṣe fáwọn wèlé tó bá ti jẹ́ pé iṣẹ́ kan ló pa wá pọ̀ tẹ́lẹ̀ síbi wọ́n á sọ fún wa máa ṣètò ẹ̀tọ́ yẹn lóbi. ọ̀gá ẹ̀sìn gan-an. Ah, ah, ah, ẹ̀yin táyọ̀ àdá wa bá tẹ̀ ń kó bọ́n wa bá ṣé kí wọ́n fẹ́ pa wá ni we are ready ah. for anything. ọjà ẹ má wọrí ah. bọ́wọ́ bá rí báyìí ìrìnàjò wà táàrin ni wọ́n hmm. sọ ìdọ̀kùnrin eré ọmọdé lásán ni gbogbo wọn yìnbọn yìnbọn wọn máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé oògùn bẹ èyí tá a máa ń ṣe tẹ́lẹ̀ ohun eré ni ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú agbára báyìí bẹ́ẹ̀ ni ẹ wò ó bí n bá parí oògùn náà tọ̀ sí yín lára bí wọn bá gbá má tàǹkì bó bá yìn sóbò ni bẹ́ẹ̀ ni mo pín àmọ́ ní kìlọ̀ o torí pé agbára ṣòro máa gbé fẹ̀yàn mọ́ sí i tábà tún gbàgbà lé lọ́wọ́ tán tó ẹ̀kẹ́ tó mọ̀ ṣe dẹ́bùn ṣe àmọ́ orí yín bẹ lábíyà mi. àwa náà kì í ṣe ọmọ kékeré lọ. ẹ ṣe ìjọba kékeré orí yín tún bẹ lábíyà mi náà ni. ẹ ṣe ń wò mí mo ti wọ fọ́ọ̀tì ọmọ fọ́ọ̀tì yẹ ṣé kò ní mọ nǹkan tó ń ṣe mi ì ṣe ọmọ kékeré mọ́. ọ̀dà ẹ̀rín yín kẹ̀kan olè tó gbẹ́gìjà ni sílé olówó ni wọ́n ní ìrìn ẹ̀kẹ́ kan ọtí ìrìn ẹ̀kẹ́ kan ó láwọn nǹkan kan tá a jọ ṣe bí ọjọ́ mẹ́ta tá a bá wá parí rẹ̀ tán a wà fún wa ní kìlọ̀ tó wà lórí ẹ̀ ó ti yín bẹ́ẹ̀ bá lè padà sílé ẹ̀ fara ẹ̀ bàṣẹ́ ẹ̀ tí ì lè padà lọlé ló ń ṣe yín báyìí. ọmọ tó ṣẹlẹ̀ gbogbo yín lọ́mọ ẹ wọlé lọ yàrá àlejò tí mo máa ń fún yín ẹ wọ̀ bẹ́ẹ̀ ẹ fara balẹ̀ ẹ wé ẹ wé ẹ bóyá ọmọ mi ní òbá yín lọ ilé tí ò bá yín máa ṣòwò wá ẹ kọ́kọ́ fara yín lálẹ́ náà tó wà lára yín tó ń gbé sókè sókè yẹn á kọ́kọ́ ká tó wá bẹ̀rẹ̀. tó bá ti dé kó dolú ọmọ kó ṣoríire o. No mistake, no traces. In the next two hours, we are going to deliver. Are we good? Yes, boss. Asha! Kowe, kowe, ojú àyíká ẹranko. Na mo. Bẹ́ni kò dogun wá dogun, kò dìjà á dìjà. Ah, ah. kò dogun wá dogun, kò dìjà wá dìjà. Àjàmásálámà kíkanjú lójú ogun lọ́jọ́ tó kún bá lè ha. tún ti di wèrè o wọ́n tún ti jẹyìn. láì dáa. alfa ẹsẹlẹsì bàbá it's done trust us hundred ajẹsẹ bíi ìwójú ẹ bàbá it is done boss ẹ lè confam ẹ. Ah! boss confam hundred. done. hundred good of you. la confam done. wá. kò ń bẹ́ẹ̀ ná kò ń bẹ́ẹ̀ tán to dey play with fire. afrẹ gẹ́gẹ́ ní ìyẹlú kọ tá n pa yé. afrẹ gẹ́gẹ́ ní ìyẹlú kọ tá n pa yé. òkè ńlá ọmọ ayé lòun ló kọ tá n pa ọ̀yá mi òṣòro mọ̀ nìga. òkè ńlá ọmọ ayé lòun ló kọ tá n pa ọ̀yá mi òṣòro mọ̀ nìga. agbádá ńlá ojú àjèrè ló kọ tá n poṣó. agbádá ńlá ojú àjèrè ló kọ tá n poṣó. adífá fáwọn ìyá mi òṣòro mọ̀ nìga. adífá fáwọn ìyá mi òṣòro mọ̀ nìga. ìgbà tó ń ti kọ́lé ọ̀run bọ̀ wá sí kọ́lé ayé. ìgbà tó ń ti kọ́lé ọ̀run bọ̀ wá sí kọ́lé wọ́n kọ wájú sí èpo ọ̀bọ̀ wọ́n kọ wájú sí èpo ọ̀bọ̀ wọ́n ẹ̀yìn sọ̀pẹ́ oko wọ́n kọ ẹ̀yìn sọ̀pẹ́ oko níṣojú òdì méjì níṣojú òdì méjì ọmọ bàbá wa Ọ̀rúnmìlà ọmọ bàbá wa Ọ̀rúnmìlà òdì méjì sáré tètè òdì méjì sáré tètè ó lọ sọ́dọ̀ bàbá wa Ọ̀rúnmìlà ó lọ sọ́dọ̀ bàbá wa Ọ̀rúnmìlà ó ní àwọn àgbà mẹ́ta kan ó ní àwọn àgbà mẹ́ta kan wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé Ọ̀rúnmìlà ní kí lorúkọ wọn Ọ̀rúnmìlà ní kí lorúkọ wọn ó ní afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ́ ó ní afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ́ lórúkọ tá à ń pe ìkíní lórúkọ tá à ń pe ìkíní òkè ńlá ọmọ ayé lòun òkè ó ní agbádá ńlá ojú ajere. ó ní agbádá ńlá ojú ajere. lóko tá à ń pè kẹta. lóko tá à ń pè kẹta. ọ̀hún là sáré tètè. ọ̀hún là sáré tètè. ó di òde tasẹ̀. ó di òde tasẹ̀. ó ní ẹ̀yin ìyá o. ó ní ẹ̀yin ìyá o. ó ní ẹ pẹ̀lẹ́ o. ó ní ẹ pẹ̀lẹ́ o. àwọn ìyá ní so mọ̀ wá ni. àwọn ìyá ní so mọ̀ wá ni. ó ní mo mọ̀ yín. ó ní mo mọ̀ yín. mo sì ń yín. ẹni bá ti wá morúkọ ìyá. ikú ò ní pa. àrùn ní gbèdè. èmi lónìí. mo ti morúkọ àwọn ìyá lónìí o ikú ò gbọdọ̀ pa mí àrùn ò gbọdọ̀ gbé mi dè ikú ò ní pa yín ṣe rí gbogbo ohun tá a ṣe pátápátá mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ ti yàtọ̀ sí bí ẹ ṣe wà tẹ́lẹ̀ nǹkan tí ń bẹnu ara yín ni bẹ́ẹ̀ ni tẹ bá ń gbọ́ oògùn bóyá lẹ dé oògùn mọ̀. bá a ti ẹ̀ mọ oògùn tẹ́lẹ̀ àti mọ̀ ń sìn tó lọ́kàn mi ti le àwọn ìta máa ń ṣe fúnra wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tá a jọ ń wówó tá à ń wá jò ìyẹn ti yàtọ̀ sí ìta ṣe yìí o iṣẹ́ àjò ni àjò owó ó ní kìlọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ agbára ní kìlọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wá la tí yín lẹ̀kẹ́ gbọ́mi dáadáa torí báyìí etí làkókò fún gbéyàwó ọ̀rọ̀ àwọn òde tẹ́ ẹ máa ń lọ tẹ́ ẹ máa lọ lọ́tún tẹ́ ẹ máa lọ lọ́sùn tẹ́ ẹ máa kó oríṣiríṣi obìnrin kì í ṣe gbogbo oríṣi obìnrin ẹ gbọ́dọ̀ máa gùn báyìí o. ẹ wò bàbá ṣẹlẹ junction tẹ dé yẹn ó dábẹ ṣe mẹ́nu lọ síbẹ̀ èmi ẹ sọ fún èmi nǹkan tó bá bá kádàrá mi mu ẹ sọ fún mi màá ṣe ó yẹ tó bá jẹ́ pé lẹ́ẹ̀pa ò bá kádàrá mi máa bọ́rọ̀ bọ̀ mi ò ní dèdí ẹ̀ ni tó bá jẹ́ pé rárá tàbá fín ní kádàrá mi yàn ẹ sọ fún mi mo ti mọ̀ pé kan méjì tí máa máa ṣe nìyẹn àmọ́ àwọn ó lè jẹ́ pé bí a bí disable kan àbá rọ̀ kan ẹ wo bàbá ìdẹ́ ń sọ fún wa ní ìsìnkú ká má sùn mọ́bìnrin. ẹ kásá fún obìnrin kásá fún obìnrin. kásá fún obìnrin kásá fún obìnrin ká má sùn mọ́bìnrin yóò bá nípọn kan straight wà ká má tiẹ̀ ṣe kankan mọ́ rárá. ẹ má gbà ẹ má gbà ẹ bẹ́ẹ̀ ni gbàgbọ́ ẹ tí ìgbẹ́kẹ̀lẹ̀ ẹ̀dẹ́ ó pè é dé ìbéèrè tó béèrè ọ̀dà kì í ṣe pé kẹ́ má sùn mọ́bìnrin ẹgbẹ́ ọ̀ṣọ́ afúbìnrin ni a máa sọ pé fọ́bọ̀n ó ti ń bẹ lára yín mo bá nígbà jíjò ó ti ń bẹ lára yín gbogbo ọ̀n tó ń pè lóògùn gan pátá ló ti wà lára yín o kódà bẹ́ẹ̀ bá gbàdà sókè tó bá lóun ṣayín yóò ṣara rẹ̀ ni. àmọ́ ìṣọ́ra ọtí kan wà tẹ́ ẹ̀gbọ́n máa bá wọn mu tẹ́ bá ti dóde ijó gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ń ṣe yahoo gbọ́ o yàrá mọ̀ pé ẹ̀yin ṣe jí bọ̀ ìyẹn là kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀ ń sì gbàdúrà kẹ́ padà sẹ́yìn ìgbàlá ti padà sẹ́yìn ẹ wá wà nítorí pé ẹ ti wá di alágbára náà kẹ ti wá lọ kó sí nítorí kẹ kó sí òye ọtí ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún rẹ́gà ọtí kan tí wọ́n máa ń pè ní rẹ́gà. ẹ dàgbà ọlọ́run tiẹ̀ ní jẹ́ ká débẹ̀ náà ẹ kí ló kọ tí náà táwọn mú. ẹnẹsì ẹnẹsì kò sí bẹ́ẹ̀ ṣe wá débì kan tó bá ti mú ẹlòmíín wà yóò ti dà sínú kankan pé ẹ lọ kẹ́rọ ẹyin yóò jù wọn lónìí ló fi lóṣẹ́ tẹ́ẹ̀lì mú ẹ máa ṣọ́ṣẹ́ lòó iṣẹ́ tó bá ti wá lákòójù nínú ẹ má bàa wọn mú lórí iṣẹ́ agbára tó ń bẹ lára yín. ẹ gbọ́ ní báyìí ẹ ti lè lọ bèrè ikú tó pa bàbá yín bẹ́ẹ̀ lè sì lè lọ ní tí mò ń tọ́ láti sọ ni pé àsìkò àti lọ gba small money ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbàlẹ̀ mú un náà wà ká sọ mọ́ ọ̀dọ́kùnrin kọ́ má lọ jẹ́ pé òun nìkan ni ó kù láàrin yín gbogbo àwọn tó bá ti wá ń darapọ̀ mọ́ yín ẹ ti mọ̀ pé fẹ́sàn náà dọ̀kun. bẹ́ẹ̀ni kò dogun adogun adogun bẹ́ẹ̀ni kò dìjà adìjà adìjà bẹ́ẹ̀ni kò dogun adogun adogun bẹ́ẹ̀ni kò dìjà àwọn adìjà adìjà àjàmásálàmà kíkanjú lójú ogun lọ́jọ́ tógun bá lè hàwé. extra bullet gbọ̀nyẹ́gbẹ́ extra bullet gbọ̀nyẹ́gbẹ́ extra bullet extra bullet àṣà àṣà. bíbo tani ẹ bíbo ẹ. ẹni kò dogun wá dogun ẹni kò dìjà á dìjà. Ah, ah. bẹ́ẹ̀ni kò dogun wá dogun ẹni kò dìjà wá dìjà. àjàmásálàmà kíkanjú lójú ogun lọ́jọ́ tó kún bá lè extra bullet.